ènìyàn mẹ́sàn-án ló pàdánù ẹ̀mí wọn lásìkò ọdún iléyà iléeṣẹ́ tó ń rí sí ìrìnkèrindò ojú pópó ní nàìjíríà àjọ FRSC ti sọ pé ènìyàn mẹ́sàn-án ló kú tí àwọn méjìdínlọ́gọ́rin míì sì farapa nínú ìjàmbá ọkọ̀ lásìkò ọdún iléyà adarí iléeṣẹ́ náà lẹ́ka òṣogbo lẹ́yẹ adégbòyègà ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tí ó fi léde o ó ní ìjàmbá ọkọ̀ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ ló wáyé lásìkò ọdún náà nínú èyí tí ó kan ọkọ̀ mọ́kànlélógún àti ènìyàn tó lé díẹ̀ ní ọgọ́rùn-ún tí mọ́kànlélógójì nínú àwọn ènìyàn náà sì farapa yánnayànna. nígbà tó ń ṣàlàyé nípa iṣẹ́ tí wọ́n ṣe lásìkò ọdún náà adégbòyègà sọ pé òṣìṣẹ́ tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta làwọn dà síta gẹ́gẹ́ bí ohun tó sọ àwọn òṣìṣẹ́ tó ara wọn sáwọn ibi tó ṣe kókó láti lè tètè dóòlà ẹ̀mí àwọn tó bá níjàmbá ọkọ̀ lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ṣiṣẹ́ náà lásìkò ọdún iléyà ní ìpínlẹ̀ ọ̀ṣun ondo ìpínlẹ̀ ọ̀yọ́ ó fi kún pé wọ́n tún ṣiṣẹ́ láwọn márosẹ̀ bíi ifẹ̀ sí iléṣà iléṣà sí ìpẹ̀tùjẹ̀ṣà àkúrẹ́ ṣàgámù ọ̀rẹ́ sí benin àti ọ̀nà márosẹ̀ ìbàdàn ọ̀yọ́ sí ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí àwọn tó ṣèṣe lásìkò ọdún iléyà FRSC tún fi ṣìkún òfin mú àwọn dẹ́rẹ́bà tó tàpá sí òfin ìrìnnà ọkọ̀ pópó lójú ọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà ó ní a mú ènìyàn tó lé díẹ̀ ní ọgọ́rin ènìyàn tí ó sì jẹ́ pé wọ́n fojú ba ilé-ẹjọ́ fún àwọn ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn wọ́n. a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀ ènìyàn káàkiri àwọn iléeṣẹ́ ìròyìn ibùdókọ̀ ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí àtàwọn ibòmíràn tó ṣe kókó Adégbóyèga wá pàrọwà sí àwọn tó ń lo ojú pópó láti máa ṣe pẹ̀lẹ́ nígbà tí wọ́n bá ń wakọ̀ nítorí pé ẹ̀mí tí ẹ rí yẹn kò láàrọ̀ Rótìmí Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.